wọ́n ti dájọ́ ikú fún àdàmú àtọ̀rẹ́ rẹ̀ èyí lohun tí wọ́n ṣe. adájọ́ àgbà nípínlẹ̀ taraba onídàájọ́ joel agia ti pàṣẹ fáwọn agbófinró lọ́jọ́ etí friday ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún yìí pé kí wọ́n lọ yẹgi fún yusufa adamu àti adamu abdullahi títí tí wọn yóò fi kí ayé pọ́ dìbò ṣe nítorí àwọn obìnrin méjì kan balkisu kambe àti mariam musa tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Gàǹṣáká nípínlẹ̀ náà nínú ọdún 2019 ni adájọ́ ní àwọn méjèèjì yìí ti ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ agbèfọ́ba Samson Gimba lásìkò tó ń ṣàlàyé fún ilé-ẹjọ́ ó ní lọ́jọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2019 ni wọ́n jí Mariam Musa gbé nílùú Sẹ́tì nígbà tí wọ́n jí Kàǹbí gbé ní tiẹ̀ nílùú kan tí wọ́n ń pè ní Aguan America Baruwa lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2019 kan náà ó ṣàlàyé síwájú sí i pé kambe tí í ṣe ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé tọ́ka sáwọn olùjẹ́jọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wá jí gbé nílé rẹ̀ nígbà tí wọn kò rí ọkọ ẹ̀ nílé wọn tó wà lágbègbè Angwan America nílùú Baruwa lóṣù kẹsàn-án ọdún 2019 ọ̀hún ó ní lásìkò tí wọ́n gbé òun wọnú igbó fódìdí ọjọ́ méjì ni wọ́n ṣí ojú wọn tóun fi dá wọn mọ̀ kí ọkọ ọ̀hún tó wáá san mílíọ̀nù kan náírà owó ìtúsílẹ̀ tí wọ́n fi dá òun sílẹ̀ ilé-ẹjọ́ ní àwọn afurasí ọ̀daràn méjèèjì yìí jẹ̀bi ẹ̀sùn ìwà ìpawọ́pọ̀ hùwà ọ̀daràn àti níní nǹkan ìjà olóró lákàtà wọn nítorí bẹ́ẹ̀ ló fi rán ẹnìkọ̀ọ̀kan wọn lẹ́wọ̀n ọdún mẹ́wàá láì fààyè béèlì sílẹ̀ fún wọn ó ní kété tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé wọn tí wọ́n sì ti dá wọn dúró ní tẹ̀sán lọ́dún 2019 ní ìdájọ́ ọ̀hún lórí bí wọ́n ṣe lẹ̀dí àpòpọ̀ hùwà ọ̀daràn tí wọ́n sì ń lo nǹkan ìjà olóró tí wọn yóò fi lo ọdún mẹ́wàá lọ́gbà ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ lásìkò tí adájọ́ pàṣẹ pé kí wọ́n lọ yẹgi fáwọn ọ̀daràn yìí ló sọ pé òfin ìpínlẹ̀ Taraba lórí ìjínigbé ti ọdún 2019 kò rojú sí ìwà tí wọ́n hù ó wá gbàdúrà pé kí Ọlọ́run foríjì wọn mahana bukky tí í ṣe agbẹjọ́rò fáwọn ọ̀daràn méjèèjì bẹ̀bẹ̀ fún àánú fáwọn oníbàárà rẹ̀ lẹ́yìn tí wọ́n ti dá wọn lẹ́bi ṣáájú kí adájọ́ tó dájọ́ ikú fún wọn ó ní kí adájọ́ ṣíjú àánú wò wọ́n kí wọ́n sì fi eléyìí fà wọ́n létí nítorí ìgbà àkọ́kọ́ tí wọn yóò ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìyẹn àti pé ẹ̀rí ọkàn kò jẹ́ káwọn gan gbádùn wọ́n sì ti ronúpìwàdà nínú ọkàn wọn ní gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ náà fi wáyé látọjọ́ yìí adájọ́ wá rọ̀ wọ́n pé wọ́n lẹ́tọ̀ọ́ láti kọ̀wé sí ìgbìmọ̀ olójú àánú lórí ìdájọ́ tóun ṣe náà láti bẹ̀bẹ̀ fún ẹ̀wọ̀n gbére dípò ikú níwọ̀n ìgbà tí ẹ̀mí kankan kò ti bọ́ lásìkò tí wọ́n jí àwọn èèyàn náà gbé gẹ́gẹ́ bádájọ́ ṣe wí. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.